Touch FM. What, what, what, what 101. 101.1. Truth is gospel. ní tààrà tààrà báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ládùúní bello lórí ètò alfik fìdín. wàláhùn lẹ́dí láìláha ìláhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa wọ́n pé àdìjọ́ kojú máa báríkà jùmọ̀ àhálà àjẹkáṣe ó pè é káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlefíkò fìdín ọ̀làdùnní belon ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi síde òun náà ni ìbéèrè tó wá láti ọ̀dọ̀ umar abdullah ní fẹ́fọ̀ wọ́n ní ṣé èèyàn lè gbé ẹsẹ̀ bíi mẹ́fà lórí sọ láti tó jẹ́ ọ̀ranyàn láti fi lé ọmọ kékeré tó fẹ́ kó sínú omi dúrọ́ọ̀mù pẹ̀lú wíwí gbólóhùn subhanallah tó sì jẹ́ pé bí ọmọ náà ṣe gbọ́ gbólóhùn téèyàn wíhun iná rọ̀ sá kúrò níbi omi dúrọ́ọ̀mù tí ó fẹ́ kó síhun. wọ́n á ní gbólóhùn subhanallah téèyàn wíhun ṣé kò ti ba sọ láti jẹ́ àti pé ẹsẹ̀ gbígbé téèyàn tó gbéhùn ṣé kò ti ba sọ láti jẹ́ tó jẹ́ sọ láti ọ̀ranyàn ó wá láti ọ̀dọ̀ ọmọ Abubakar láti Chicago wọ́n ní lẹ́yìn tí èèyàn bá tọrọ nǹkan mẹ́rin tánàbí Muhammad sallallahu alaihi wasallam sọ pé ká tọrọ tán tí a sì tún ṣe àdúrà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar téèyàn ṣe eléyìí tán ṣé ìgbàláyè tún wà láti máa wí àwọn àdúrà tó ní ṣe pẹ̀lú rabbana rabbana ṣé èèyàn tún lè máa ṣe níbi tashahud tó jẹ́ tashahud ìgbẹ̀yìn lórí sọ́láàt bẹ́ẹ̀ ṣé èèyàn lè máa ṣe àdúrà a'udhu bi kalimatillahi tamma min kulli shaytani wa amma wa min kulli aynin lamma lórí sọ̀láàtì ọ̀ranyàn fúnra èèyàn àti àdúrà àwòyídùkúmọ̀ bíkálímàtì láhi tamma min kulli shaytani wa amma wa min kulli aynin lamma fọ́ọ̀mù ẹni lórí sọ̀láàtì tó jẹ́ sọ̀láàtì ọ̀ranyàn náà níbi tàṣáhùdù ìgbẹ̀yìn àti pé ṣé èèyàn wọ́n ní ṣé èèyàn tún lè máa ṣe bẹ́ẹ̀ kó máa mi ọmọ àká rẹ̀ nìṣó lẹ́yìn tó bá tọrọ nǹkan mẹ́rin àti rọ̀bánà àti nàfi dúnìá hasana wa fil akhirati hasana wàkínà àdàbà nárì ṣéyìn lè máa mi ọmọ kárẹ̀ ǹṣó àbí tó bá ti wí débi wàkínà àdàbà nárì tó bá ti fẹ́ máa ṣe àwọn àdúrà yòókù yóò dá ìka mímì rẹ̀ dúró eléyàn ó jẹ́ ìbéèrè tó wá láti ọ̀dọ̀ wọn wọ́n tún wáá fi kún pé ṣé èèyàn tún lè ṣe àmín téèyàn bá ṣe àwọn àdúrà tán muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè ọmọ abdullahi tó ṣe béèrè láti Ògbómọ̀ṣọ́ níbí nípa pé síyàn lè gbé ẹsẹ̀ mẹ́fà nínú sọlá níbi àti gbìyànjú lọ gbé ọmọ tó fẹ́ lọ síbi tí kànga wà hmm. bàtẹ́yàn ń ṣe sọlá ti lọ́wọ́ àkọ́kọ́ àti màá nínú nǹkan tó máa ń ba sọláàtì jẹ́ òun náà ni al-af'alu al-kathira min ghayri jinsi af'ali as-salah ọ̀pọ̀lọpọ̀ sẹ́ téèyàn bá gbé wọnú sọláàtì tí ì ṣe ẹ̀yà arú àwọn sẹ́ tí ìgbàláyé wà ká ṣe irú rẹ̀ nínú sọláàtì. báwo láti ṣe dá iṣẹ́ tó pọ̀ mọ́ tí ì ṣe ẹ̀yà arú ti sọláàtì àwọn olùmọ̀ wọ́n ní nínú wọn ara ẹni tó sọ pé tó bá pín nǹkan tá a ṣe yẹn àṣejù ẹ̀ kan lọ kò lè bá sọ láti jẹ ẹ̀ẹ̀mejì kò lè bá sọ láti jẹ àmọ́ tí wọ́n ti ń lọ pípọ̀ bíi mẹ́ta tó ju mẹ́ta lọ kó lè bá sọ láti jẹ. Hmm. sọ eléyìí túmọ̀ sí wípé ẹ bá fi lè gbé ẹsẹ̀ lẹ́ẹ̀mẹ́fà ẹ gbé ọ̀tún lẹ́ẹ̀mẹ́fà ẹ gbé òsì lẹ́ẹ̀mẹ́fà àdàpọ̀ gbogbo méjèèjì jẹ́ gbígbẹ́sẹ̀ lẹ́ẹ̀mẹ́fà sọ láti yẹn bàjẹ́. Hmm. ní táwọn olùmọ̀síwò tí wọ́n fi mú iye òǹkà yìí wá ní ìjọ́tà náà fi sallallahu alaihi wasallam tó ṣe sọ láti lórí mímbàrí rẹ̀ tí ọjọ́ pé tó bá wà lórí ìdúró <clears throat> orí rẹ̀ ni ó wà nígbà tó wà lórí ròkó orí rẹ̀ ló wà ìgbà tó fẹ́ forí kanlẹ̀ ó ń sọ̀kalẹ̀ kó lórí mímbà láti forí kanlẹ̀ hmm. so eléyìí làwọn olùmọ̀wá wò pé ìgbà tí ó jẹ́ pé mímbà rẹ̀ àgàsọ̀ mẹ́ta lónìí ní ẹsẹ̀ méjì ní bùkátà láti gbé tí ó fìdí pọ́ bára rẹ̀ ńlẹ̀lẹ̀ hmm. ajẹ́kítà bá gbẹ́sẹ̀ méjì kò bá sọ láti jẹ́ torí iṣẹ́ tó kéré ni hmm. ẹsẹ̀ méjì tá à ń sọ kì í ṣe pé ẹsẹ̀ ọ̀tún àtòsì lẹ́ẹ̀mejì lápapọ̀ gbígbé ọ̀tún lẹ́ẹ̀mejì òsì lẹ́ẹ̀mejì hmm. òní méjèèjì jẹ́ ẹ̀mejì tí ò bá ti jù bẹ́yìn lọ kò bá sọ láti jẹ àmọ́ tó bá yẹ pé irú èyí tẹ́ sọ yẹn ni kò sí tàbí ṣùgbọ́n yóò bá sọ láti yẹn jẹ́ torí kó ti di iṣẹ́ púpọ̀ hmm. bí àpèjúwe nínú àdéhìí tí imam abi dawud rahimahullah tó ń gbé jáde nínú súnà nù anabi sallallahu alayhi wa sallam ó ní uqtulul aswadayni fi salat alḥayyata wal aqrab ẹ máa pa àwọn méjèèjì nínú sọlá ejò àti àkekè àwọn olùmọ́ni báwo láti ṣe pa ejò àti àkekè nínú sọlá tí ò ní ba sọlá ti jẹ́ wọn lásàkíyèsí irú ntaase táàfin rí ejò pa táàṣe táàfin rà kéke pa nínú sọlá ṣé tá a bá nà ní kùmà ṣé kò ní wọ iye òǹkà tó pọ̀ yóò fi di pé a ti ṣiṣẹ́ tí ìsara ẹ̀yà ṣe sọ̀láàtì lọ́pọ̀lọpọ̀ nù sọ̀láàtì kọba sọ̀láàtì jẹ́ hmm. tó bá yẹ pé kọba ti pọ̀ kọba jẹ́ tó bá ti pọ̀ ọba jẹ ìyẹn ni pé nísìnyí wá pé kọ̀mọ̀kan bẹ́ẹ̀ ń síbi tó ti ń ṣe sọ̀láàtì tẹ́lẹ̀ náà ọkàn náwó ga ni lọ́ba dàbò lẹ́ẹ̀kan lọ́ba kú àdúpẹ́ <laughs> méjì lọ́ba kú àdúpẹ́ ti di mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ọ gbà pé o ti fi sọ̀láàtì ilẹ̀ náà ọkọ̀ọ̀kọ̀ hmm. pa ọkọ̀ pa kékeré òun ọ̀ àtún àtún sọ láti rẹ̀ bẹ̀rẹ̀. obìnrin ò gbọ́dọ̀ ṣe subhanallah tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nínú sọ̀rẹ́ à. Hmm. nínú àdéhìí eléyìí tó gúnrégé tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbé jáde. anabi sallallahu alaihi wasallam wọ́n pẹ́ kún tó dé mọ́ṣáláṣí lọ́jọ́ kan látàrí àtúnṣe tí wọ́n lọ ṣe fáwọn èèyàn lásìkò salatul asr gbàdánàbí wa dé sí ọba pé Abubakar ó ti síwájú àwọn èèyàn nínú sọ̀rẹ́ ìgbà tí ànábì wa ọ tọ àárín àwọn èèyàn títí ó fi déwájú lẹ́yìn Abubakar àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀fun láti fi ṣe àmì fábùbákàr pé ànábì mà ti dé hmm. ẹnà àfẹ̀sìnrán ti dé àwa tí wọ́n jíṣẹ́ hmm. fún ọ̀yẹ́ ká síwájú rẹ̀ hmm. so Abubakar wa kana la yaltafitu fi ssalah abubakar kìí síjú wẹ̀yìn nígbà tí bá ń ṣe sọ̀lá kìí ṣe bíi tiẹ̀ lọ́mọ kí tí wọ́n bá ń ṣe sọ̀lá tì ní ìsìnkú ṣe ń wọ̀ tún lọ́mọ wò sí <laughs> ẹlòmíì ó tún máa fojú léèyàn ká má lọ má lọ má lọ má lọ wọn mú ẹ ẹ so eléyìí abubakar yìí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà táwọn èèyàn ti wá gbé ọ̀fun lọ́pọ̀lọpọ̀ hmm. lọ́wọ́ síjú wẹ̀yìn lọ́ba ara nàbì sallallahu alaihi wa hmm. wá tàdí mẹ́yìn ó ní ká nàbì ọ̀bọ wájú anábì wa sàmì sí torí nínú súnà náà ni pé ànábì kan ò sí tọ́lọ́wọ́n bá rán àfi kó jẹ́ pé yóò padà ṣe sọ̀láàtì lẹ́yìn ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ so hmm. ànábì ṣe sọ̀láàtì lẹ́yìn Abubakar ó tún ṣe sọ̀láàtì lẹ́yìn Abdulrahman ibn Awf eléyìí ń jẹ́rìí sódodo pé ànábì ọlọ́wọ́n bá ní hmm. so ìwọ wá jẹ́ lè máàmù kan eh, báyà fà kan ládùúgbò yín ní kọ̀rọ̀ ibi tó wà ìwọ àti wá gbọ́ pé wọ́n lọ pẹ́ jẹ́mọ̀ ti ṣe kọ́ mà <laughs> so ẹnìkan ti ń bá sọ láti lọ wáyé ah ní lọ mọ́ṣáláṣí wọn á tò lẹ́yìn ta ni àwọ̀ ọ̀gbọ́dọ̀ tún tò lẹ́yìn ẹnìkan máa láàyè ìwọ gẹ́gẹ́ bíi ta ni irọ́ lásán olódò anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní anabi kan ò sí hmm. tọ́lọ̀ wọn bá ń rán àfi kó jẹ́ pé yóò tún ṣe sọ láti lẹ́yìn ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó a fọlọ́ tó Abubakar ọkọ̀ láti tẹ̀síwájú. Hmm tó anabi sọlá àṣìlá ńgbà tó a parí sọlá tó a sọ pé manada hùṣẹ́ ìhùnfi salatihi falyusabbih ẹnikẹ́ni tí ó ń kó ń bá ṣẹlẹ̀ sí nínú sọlá tirẹ̀ kó sọ pé subhanallah wa innama at-tasfihu àwọn obìnrin àwọn ẹlẹ́ni tó ní ká finú àtẹ́lẹwọ́ ká fi gbá òdì ọwọ́ kejì tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́yìn obìnrin nù sọ́lá torí pé ó mú abdullahi rẹ ló béèrè ẹ̀yin ò ní sọ subhanallah hmm irú tí ń ṣẹlẹ̀ yun inú àtẹ́lẹwọ́ lẹ́ẹ̀fi gbá òdi ọwọ́ mm. kejì mm. tẹ́ bá ti fi gbá so eléyìí ló ṣe déédéé subhanallah àti yín mm. torí ẹ ẹni sọ subhanallah àmọ́ sì sọ tẹ sọ yun inshallah sọ láti yín jẹ tó bá dijọ́ mi ẹni sọ ni ṣùgbọ́n ńgbàdá ti ríbi tó máa wà ó léwu òfin ṣẹ̀ríà ni ọ̀ràn yàngán ni kẹ́ ẹ já sọ láti yín bẹ̀ nítorí àti lọ gbẹ̀mí là. tẹbi ẹ bá ní subhanallah gan tẹ ẹ ṣe tí ọyẹ kẹ ẹ ṣeun yọba àràn tọmọ bá kó kànga ńkọ torí rẹ ẹ já sọláàtì yẹn tètè lọ gba ẹmí yẹn la, ẹ wàá padà yẹn hmm. ìbéèrè ń tún láti Chicago wọn ní táwọn bá ti sádi níbi aburú nǹkan ní ká níbi aburú wọn kó tó di pa a tún lè àdúrà mi bíi bákan náà wọ́n tún ní sálímà sọ pé u'idhukuma bi kalimatillahi tammati min kulli shaytanin wa hamma wa min kulli aynin lamma. so gbogbo orú àwọn eléyìí wọ́n ní sálímà ṣe àkọ́kọ́ gbogbo àdúrà ẹ lè ṣe hmm. lẹ́yìn ìgbà tẹ́ bá ti sádi ọlọ́run ẹ ti ṣe tẹ̀síáwòdì yín tán ẹ ti sàṣọlátù fanabi muhammed sallallahu alayhi wa ẹ ti sádi ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin hmm. allahumma inni a'udhu bika min jahannam ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال lẹ́yìn rẹ̀ anábì tún ní sẹ̀sán tó bá wù ọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run tún ṣe. tó gbogbo ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ lè ṣe ṣùgbọ́n ẹ̀ wá ṣàkíyèsí. Hmm. àwọn àdúrà mi wà tó ṣe pé bó ti ṣe wá lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn ẹni tí wọ́n dojú páwọn ń ṣàdúrà kọ ńlọ́fà ló fi wá bẹ́ẹ̀ èèyàn wà á wò ta lẹ́yìn dojú àdúrà ńkọ. nísìnyí anábì sọ pé ọ̀rẹ́ ìdókòmá بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة nígbà tí ń ṣàdúrà fún àwọn ọmọ ọmọ rẹ̀ alḥasan àti alḥusain méjì ni wọ́n lànà mi sọ pé u'idhukuma mọ ń wá ìsáàdì fẹ̀yìn méjèèjì ẹ̀yin sì bímọ márùn ẹ wá ń sọ pé u'idhukuma àwọn wo nínú àwọn márùn lẹ́yìn tọrọ àdúrà fún torí ó yẹ ká máa wádìí nǹkan tá à ń bá ń wí kó tó di pa à ń wí kì í ṣe u'idhukuma lẹ́sọ̀ọ́ kìí sì tún ṣe ọ̀rìndò kún lẹ́sọ hmm. nítorí pé tẹ́ bá fi lè ṣe àdúrà báyẹn ẹ̀ńkọ́lẹ̀bẹ̀ dùrẹ́ òkèlè àmẹ́n àdúrà ti yí padà ó ti dọ̀rọ̀ sọ láti bàjẹ́ hmm, hmm. nítorí pé tẹ́ máa ń ṣàdúrà nù sọ̀lá kò bá dédé lárúbá lẹ̀ fi ṣe káfùl khitab kò gbọ́dọ̀ wọ̀ bẹ̀ ká kí kọ́má kọ́m kọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ wọ̀ bẹ̀ nítorí pé lẹ́yìn túmọ̀ sí kẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀ wọ àwọn àjòyìn ọlọ́run lẹ́sìn bá sọ̀rọ̀ torí ẹ ẹ sọ pé u'idhu awladi hmm. mò ń wá ìsádi fáwọn ọmọ mi hmm. u'idhu banati mò ń wá ìsọ fáwọn ọmọbìnrin mi tó bẹ́ẹ̀ sì máa wí nu. ṣé bá wí bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ṣe sọ láti yín láì hmm. ọ̀dà ẹ wá níṣẹ́ ẹ lè máa mi àwọn ọmọ ẹ lè máa mi ka ìfábẹ̀ lánàá ní gbogbo wàtẹ́ máa ń ṣàdùn àìbẹ́ẹ̀ ni ẹ máa mi ka yẹn títí tó fi di pẹ́ fẹ́ sálámà wọ́n ní sáà lè ṣe àmì lẹ́yìn àdúrà ẹ̀ má wùlẹ̀ ṣe àmì kankan létí ẹ ti ṣe náà ládùúrà ó ti tó. Hmm. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello lọ́kọ̀ o. hello. hello. Yeah kò tí ì jáde o ẹ lọ́wọ́ kọ yín o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ ti ń pè o. ẹ lọ́wọ́ kọ yín o. ìyá ó jẹ́ kí wá já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló kọ yín o. hello. ìyá aleykum salaam wa rahmatulah O kọ yín. orúkọ mi ni abdulhamid abdulayi láti ìtara ẹ̀rọ ògbómọ̀. ìbéèrè yín. ìbéèrè mi aláàkọ́ ìjọ lẹ́tọ̀ fún ẹni tó jẹ́ mùsùlùmù láti máa sin ẹlẹ́dẹ̀ láti máa ìṣòro máa ta. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ tí èèyàn bá lọ sí mọ́ọ̀sì tí àwọn kan bá ń jà ní ọlọ́pàá láti fi ìrìn rẹ lẹ̀ láti bá wọn parí jà yẹn àbí tí wọn bá kírun tán tí wọn bá ń lọ tẹ́tí ìgbà yẹn alámàlẹ́kùn. Hmm, alhamdulilayi kọ̀tọ́kọ̀tọ̀ náà kí mùsùlùmí máa sin ẹlẹ́dẹ̀ láti fi sọ pé òun fi ń ṣòwò nítorí pé òní yé sin ẹlẹ́dẹ̀ títí tí wọn náà fi máa wọ pé kí ló burú nu jíjẹ rẹ̀ hmm. nítorí ta ni wọ́n ń sìn fún hmm. ẹni tí ó jẹyìn ìwà àtàwọn wọn ti jọ dìyẹ kan lẹ́nìkan bá ń ba ẹlẹ́dẹ̀ jíjẹ jẹ́ níwájú rẹ̀ o lè bẹ́ wulẹ̀ kẹ́ máa jà so ọwọ́ adẹni tó ṣe pé ntọ́lọ́wọ́n bá ní kẹ́ máa jẹ ìyìnwọ́ máa dáàbò bo jíjẹ rẹ̀ hmm. so èmi jẹ àmọ́ mò ń sìn fẹ́ni tí ó jẹ ah, a'udhu billahi minash shaitani rajim hmm. ó dàbí èmi kì í bọ́gí bọ pẹ́ ṣùgbọ́n màá bá wọn gbèrè fẹ́ni tí ọba máa bọ wọn kọ́lọ́n ẹlẹ́dàá kó ṣàánú wa so wọ́n á ní táwọn bá lọ mọ́ṣáláṣí láti lọ sin lọ́hùn báwọn tó wá ti pa àwọn dé mọ́ṣáláṣí àbínú mọ́ṣáláṣí náà làwọn ti bá kó àwọn kan jà lóde. ṣé ìjànù làwọn lọ́ọ́ bá yanjú ni àbí káwọn ò lọ ọlọ́run lọ́ọ́ lọ sin náà bí bá sin lọ́ọ̀ tán tí wọ́n bá sì ń bẹ so ẹ̀sìn ló sì lọ fẹ́ ṣe tó bá wa kú ọlọ́run bí ọ léèrè ń pa ẹ̀sìn rẹ náà hmm. nínú àdìsá níbà Muhammad sallallahu alaihi wasallam hmm. àkọ́kọ́ ń dá ọkọ̀ wọn á pé mọ̀ ńlájà ni wọ́n bá la nǹkan máa ń lórí ọlọ́run ìlà kan ẹ̀ má bínú sọ̀rọ̀ nù. <laughs> hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè o. òṣèlú àlọ́ sọ̀rọ̀ láti olúkókò gbọ́n àtọ. ìbéèrè yìí. ẹ dákun ẹ ti òun àti obìnrin rẹ ní sáà ni kílẹ̀ tí wàá mọ́ tí ó fi sùn gbàgbé tí kò wẹ̀ tó fi sùn gbàgbé tí àṣùbàṣù wa kọjá ṣé tó bá sáré wẹ̀ láàárọ̀ tó sáré jí bá bàbà tó sáré wẹ̀ láàárọ̀ ṣé ó lánìyàn àti kí àṣùbà yẹn. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ṣe kó ọrùn ló bá gbé lọ tí ò fi ṣe sọ láti lásìkò rẹ̀ jánábà ń bẹ lára rẹ̀ kò di lọ́nà pé kọ́ mọ̀ sí àṣùbà hmm. dandan gbọ́dọ̀ ṣàṣùbà ayé fẹ̀sìn ṣeré hmm. tó bá fi lè máàmà tó pa àṣùbà yẹn jẹ ọ múra nígbà tó bá kú láti hmm. wá àwọn agbẹjọ́rò tí ó bọ̀ rojọ́ wájú ọlọ́run ìwọ ọlọ́run ìdí tí mo fi paṣọ láti tì ní hmm. káwárí bẹ́ẹ̀ ṣe rojọ́ tẹ́ jàre èèyàn hmm. lè jàre irú ẹ̀ wájú ọlọ́run rẹ nù wàá wẹ̀wẹ̀ jánábà òòrùn ọba àyọ̀jù bẹ́ẹ̀ lọ bàbá wẹ̀wẹ̀ jánábà tán wàá wá lọ ṣe láti rẹ bá kó gbà lẹ́sìn. ẹ yín o. salaam wa akí àwọn ṣèkì wa ó kọ́ mi ní Hamza Dhikrullah láti Abidjan. ìbéèrè yìí. láti Côte d'Ivoire. ok ìbéèrè mi ni nípa nípa àwọn tẹ́ bá wo ilẹ̀ Yorùbá lèmi tí a bá kírun tán ní inú mọ́ṣáláṣí báwọn ẹsẹ̀ ó dandan ni kí ìyẹn ṣe asáfúnlá subahana láì kó tó di pé ìyẹn jáde kó nínú mọ́ṣáláṣí àbí kì ṣe dandan ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn ìbéèrè mi ẹ̀sìn ó kù ní pé ẹsẹ̀ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ friday ọjọ́ jimá báyìí àwọn suratul káfù tí wọ́n ní ká ṣé wájibù ni àbí kì í ṣe wájibù àwọn ìbéèrè mi nìyẹn. alhamdulilayi akọ́ ni pé tá a bá parí sọ̀lẹ́ ẹ̀ ẹ̀sìn islam kọ́ wa pé ká má máa yára tètè bẹ́ jáde síta hmm. ká ṣe sùúrù lódiwọ̀n tá a fi ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. Aisha sọ fún wa wọ́n ní tánàbí sallallahu alaihi wasallam tó bá ṣe imam kìí tiẹ̀ kọjú sáwọn jama ṣáájú kó tó wí gbólóhùn yẹn débi tá a wí dé yìí hmm. tó bá tiẹ̀ wá lọ jásùbà ni àbí maghrib yóò tún wí gbólóhùn yìí lé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir yóò wí lẹ́ẹ̀mẹ́wàá hmm. ẹ̀yìn ìgbà náà ni ó tó dojúkọ àwọn èèyàn. Hmm. bó la ń kánjú lọ bó la ń kánjú lọ nínú àdìsí tí imaamu bukhari gbé jáde hmm. wala tazalu al-mala'ikatu tusalli alayhi ما دام في مصلاه الذي صلى فيه تقول اللهم اغفر له اللهم ارحمه àwọn mọ̀lẹ́kọ̀ ní yé ṣàdúrà fún yẹn lókun ìgbà tí ìbá ti kó láyé ibi tí ẹ ti ṣe sọláàtì hmm. ah wàlẹ́ orí ńlá ń bẹ ní islam tí wọ́n bá ti dìde kó ibi tó ti ṣe sọláàtì màlẹ́kọ̀ ọmọ ṣàdúà fún hmm. bó wọn ṣe máa ṣàdúà anábì ni wọ́n máa ṣàdúà pé ọlọ́run forí jìn ọlọ́run kẹ́ ọlọ́run forí jìn ọlọ́run kẹ́ hmm. ìwọ ọlọ́sọ pé ètí mo ti gbà ń ti tó ló fi dìde kì í ṣe pé bí kò tún ga mọ́ṣáláṣí o ó tún dìde náà ṣùgbọ́n lẹ́yìn tá a bá parí sọláàtì àwọn tẹ̀síbí háàtì yẹn máa ṣe sùúrù láti ṣe wọn kì í sọ̀rọ̀ àyàn ni kò jókòó kì í sì sọ̀rọ̀ àyàn ni kò sàwọn tẹ̀síbí hàtì yẹn o hmm. ẹni ò ṣe gan ara rẹ̀ ló ṣe so àmọ́ kò pé kí sọ láti rẹ kọ́ láyẹ hmm. so eléyìí ń jẹba wọn ní suratul Kahf sọ̀rọ̀ àyàn ni kíkì rẹ̀ ní lọ́jọ́ jùmọ̀ kì í sọ̀rọ̀ àyàn àwọn àdìsí wá púpọ̀ eléyìí tó jẹ́ pé àwọn púpọ̀ nínú wọn fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n àti eléyìí tó fẹsẹ̀ rin lẹ̀ nínú pé ọlá ń bẹ fún kíké suratul Kahf lọ́jọ́ jùmọ̀ hmm. ọjọ́ jùmọ̀ àwọn sọ kì í ẹ̀ ìyẹn nípa àní ti ké láti irú ìgbà tí ilẹ̀ ti ṣú lálẹ́ àná sígbà tílẹ̀ wá mọ́ láàárọ̀ yìí látàárọ̀ láti lè ké títí tọ́jọ́ òfin lọ tọ́jọ́ bá ti lọ sẹ́mọ̀ pòrú ní òde so ọjọ́ jùmọ̀ kò sí nǹkan tó burú súnà ni kéèyàn ṣe bẹ́ẹ̀ kì sọ̀ràn yẹn. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè míì tún ni pé wọ́n ní ṣé èèyàn lè lọ máa dirun tèèyàn lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa ń bá àwọn ẹlòmíín fìrun kùnrùn tẹ́yìn ọ̀bá ṣe alábàápàdé àwọn tí wọn kì í fìrun kùnrùn bọ̀rọ̀bọ̀rọ̀. Hmm, ọlọ́run bẹ lẹ́dà òfin rẹ̀ ni pé wala taziru waziratun wizra ukhra alẹ́rù ẹsẹ̀ kan kò ní ru tẹlomi. Hmm. sọmi ní sọ pé torí pé gbogbo ìyá dìrì àbí gbogbo àwọn hairdresser iná ló máa ń bá wọn fìrun kùnrùn èmi sì lè dárun ara mi tọ́jú mi lè dárun ara mi túnṣe àwọn náà ni ọba ń tún ṣe èmi ti sọ pé nìkan bá ń fi irun kúrun mi ní hmm. sọ pé kọjá irun mi kó fi kún tẹlómi so nírú ẹrù ẹsẹ rẹ irun tèmi ni ọba ń ṣe wọn bá ń fi nǹkan kan kún ọsẹ lọ hmm. tọba ti rẹ lómi tí èsè rúṣẹ à ń bá wọn fi irun kúrun hmm. so o lè lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe náà wọn àti èsè pé wọn ni kí wọn bọ fi kan kún tiẹ̀. hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight. hello ló kọ yín o. asalaamualeykum asalaamualeykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. láti delta. mo fẹ́ béèrè pé ẹni tó láti delta abdulgani láti delta ẹni tó wọ mọ́sí ní táìmù sọ̀látò ashri tó wá dárun kí nígbà tó kírun yẹn tán ẹlòmíì náà tó wá dé tó fẹ́ kí tiẹ̀ kí ni fírú ẹni báyìí ṣe ṣé kó kí ashri yẹn kó rí fífi ashri yẹn pẹ̀lú jẹ̀mọ́ ni àbí kó fi ṣe mẹ́tìlá alhamdulilayi ẹni tó ti dáa jù náà ló ti ṣe yẹn ti parí sọláàtì làásìrì tẹ bó fẹ́ kó ṣe pé kò bá jẹ mọ́ hmm. bó ti parí sọláàtì làásìrì rẹ bẹ́ẹ̀ nìkan bá wọlé kò nídìí kó tó darapọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ hmm hello. aleykum salaam wa rahmatulahi wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín ọdún pè. Um, afọlábí sọ̀dí láti àfọ̀tà ìbàdàn. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé a lè jí ẹni tó bá ń sùn ní ọ̀sán kó lọ bóyá àsìkò sọ̀lá àti wa wá fẹ́ pèpè kó wa lọ fún sọ̀lá kó wa lọ kí sọ̀lá pé ṣé a lè jí bóyá ní pípé ni àbí ká fọwọ́ gbà láti dìde fún sọ̀la. ó ti yé ẹ jẹ́ kí n mú eléyìí sí i. ẹ lọ́wọ́ kọ yín o. ẹ̀lọ́ sàmúlò ní kọ́nà ìjọba wàkàtú. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni rasheed sọyìn láti uk. láti uk ìbéèrè yìí. ẹjọ mo fẹ́ bèrè yìí pé ìbéèrè mi ni pé tí wọ́n bá ṣẹlẹ̀ pé lálẹ́ ìyẹn ní àníyàn pé wọ́n máa kí wípé rẹ̀ ní ní after tahajjud mashallah àmọ́ gbà bọ́ọ̀lù bá sọ wá sí ó wá sùn gbà tó máa jí sí fájìrì ti àlùfájàrì ti là so bó ṣe wá jí tí àlùwàlá tó ní kó máa kí òun rákàtà àlùfájìrì ló kọ́kọ́ kí ó ti wá kí rákàtà náà lóṣù àwọn aráàlú fún òfin ìwétìrì báwo ni irú ẹni bẹ́ẹ̀ ṣe máa ẹni tó bá sùn lọ́sàn-án ǹjẹ́ a lè jí tásìkò sọ̀láàtì bá tó hmm. bíi sọ̀láàtì bọ́hùr àbí sọ̀láàtì làásù. dáadáa jìmọ̀nà nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá pa wá láṣẹ ká máa fòró àwọn èèyàn lọ sí di pé ẹ ṣe dáadáa hmm. ẹ pa ìdá tì. wàlítẹ́kùn minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil-ma'rufi. وينهون عن المنكر ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa nígbà tí wọ́n bá pati ẹ máa kọ aburú fáwọn èèyàn nígbà tí wọ́n bá ń ṣe nínú pé àwọn èèyàn lọ sí di dáadáa ni kò pè yẹn lọ sí náà ẹnìkan ò sí tó lè fi orí pé mò ń sùn kó wá forun yẹn kó fi ṣèkẹ́wọ́ lọ síbi pé ọ̀lẹ́tọ̀ àti jí mi gba mo bá tó jí ni eléyìí sọ̀rọ̀ ìdúgbò ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti sùn rí nígbà tá ń darí bọ̀ wá lù pẹ̀lú àwọn sọ̀hábà àwọn lọ́nà anábì sallallahu alaihi wasallam wọ́n wá fi lé bìláàlì lọ́wọ́ jí mi tó bá di pàlùfájà rí bá tó hmm. bìláàlù kò lè jẹ́ ànábì ànábì lọ́kọ́kọ́ tají lẹ́yìn ìgbà tó òrùn yọ gbígbóná òrùn tó yọ tó ṣe pọ́ ta ànábì lẹ́sẹ̀ lànábì fi tají ìwọ bìláàlì ebi mo ti sọ fún ọ pé kó o tí àlùfájàrí bá yọ kí ló dé tó jí mi ah bilal ni wà nábì ẹni tó ṣe pọ́ gbẹ̀mí yín lọ́ gba tèmi náà ìdínú tí n fi jí yín tó hmm. n ta fẹ́ lò ń bẹ̀ nù torí rẹ̀ ká jiyàn lásìkò sọ láti bá tó nínú dáadáa ṣíṣe ni o a sì gbọ́ pé àwọn kan wà láàyè sí ní ìsìn tó máa jí wọn pé kí wọ́n lọ sínú yóò mọ̀ bínú ni <laughs> kí ló ń jí mi sí lẹ́yìn náà oorun bẹ nínú excuse tíṣẹ̀rí àfaramọ́ ọ̀ wá máa sùn díjọ́ gbèǹde <laughs> torí délé ẹ̀ jì ẹ̀ jì so eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ. ìbéèrè ẹlẹ́kejì tí wọ́n ṣe láti UK nípa pé téèyàn bá láníyàn fún ìfẹ́ ṣe tahajjud ọlọ́run ọ̀wá àjòjì àfi lẹ́yìn ìgbà tá alifájàrí ti yọ kò ṣe wítìr kò ṣe rakàtà alifájìr àṣùbà ní tuntun bẹ̀ hmm. bóun ni ó ti ṣe ṣe ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú sọ̀látùl wítìr lẹ́yìn rẹ̀ ẹ sì rakàtà alfajr lẹ́yìn rẹ̀ lẹ́wọ̀ asásùbà hmm. bẹ́ẹ̀ làwọn sàhábà máa ń ṣe ó wá nínú muwatta àti imam malik rahmatulahi alayhi àwọn sàhábà jẹ́ ẹni tó ṣe wípé tí wọn ò bá ti lè jí lóru láti ṣe solatul witr tó wá jẹ́ pé ìgbà tí wọ́n jí sí alfajari ti yọ hmm. wọ́n máa ṣe solatul witr lẹ́yìn ìgbà tí alfajari ti yọ wọ́n tún wá ṣe rakàtà alfajr kótó di kí wọ́n Mm torí àwọn olùmọ̀ sọ pé ìgbàláyè wà fún yàn láti ṣe wítìrì rẹ̀ lópin ìgbà tí ó ti ṣàṣùbà. Hmm. hello. hello. ó kọ yín o. àwọn sálámù aleykum rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè. abdulwasi ló sọ̀rọ̀ láti maros. ìbéèrè yín united arab emirates. náà màá kí àwọn ṣèkì wa ọlọ́run á bá lékún àlàáfíà àwọn olóyìn dáadáa àjàǹfààní wọn pẹ́pẹ́pẹ́. nǹkan tí mo fẹ́ béèrè ni pé ẹ jọ gẹ́gẹ́ bí Islam Yorùbá wa yìí kọ́ lóun kó ṣàánú wa bí àwọn ẹbí àbí ará èèyàn fẹ́ pé tí dojúkan díẹ̀ bá dé tí wọ́n bá ti gbọ́ lọ́run díẹ̀díẹ̀ báyìí ẹ ti ráwọn èèyàn ẹlòmíà ti lọ ṣọ́ọ̀ṣì ó jẹ́ kó lè jẹ́ alásàlátù ni ó lè jẹ́ mùsùlùmí ni o òpó onú Islam lọ́kàn tiẹ̀ òun kọ́ òun kó òun lọ bẹ̀ lọ́hùn ní pé wọ́n bìlífù pé àdúrà is a general something títà àti lè tẹ́ lọ́hùn. a dẹ̀ ń wàásù fún wẹ́rẹ́ ní báyìí pé àyíkò gbọ́dọ̀ ká yín mọ́ bí tí kò ní wọ́n ní ara o pé àwọn ṣàǹkìrán àwọn àwọn bẹ lọ́hùn pé àwọn kàn ń gbàdúrà ní pé ẹni gbẹ pé àwọn kàn lọ ń ṣàdúrà ń bẹ̀ ni àwọn ò ń ṣe christian ẹ jọ tí wẹ́rẹ́ ní báyìí ọlọ́run máa ká rí fún àwọn bọ́tà àwọn lómi wà tó ti kú sí ìlànà báyìí bí lẹ́ pé mùsùlùmí wọ́n wọ́n bá wa kírun ọ̀tún wọn tó lọ. ó ti yé. ṣé bá ti ojúṣe mùsùlùmí fún wọn tó bá kú mistakenly ta lè kí nǹkan ẹni bẹ́ẹ̀ lára ṣáde máa ṣàdúrà fún wọn wá. ẹlẹ́kejì ni pé níjọ́ júmọ́ níbí tí wọ́n bá tí mọ́m bá ti wọlé tí wọ́n bá ti pèrún tí mọ́m ti máa bẹ̀rẹ̀ kútúbà tí àwọn tó wá wà nù mọ́ọ̀sì wọ́n máa dìde ẹ mọ̀ àwa tá wọlé tẹ́lẹ̀ àti ṣe tẹ̀yẹ́ yásùn mọ́sídìí àti ṣe náà fìlà àti jókòó àbẹ́ à ń ṣe tìláwà àwọn tó wà nù mọ́ọ̀sì tẹ́lẹ̀ wọ́n máa dìde. hello. à ń gbọ́ yín ẹ̀hẹ́ àwọn tó wà ní mọ́sùn tẹ́lẹ̀ ọmọ àdìdì ọmọ amú nọ́fìlà méjì méjì wà pọ̀ mí ìmọ̀ tó mọ nọ́fìlà yẹn mi ò dìde tó mo fẹ́ bèrè tó bá yẹ pé tó bá pèrún tán tí mọ́mù tó gorí mi bá níjọ júmọ̀ tó fi dọ́dọ́ táwa náà dìde tàbá wọn ṣe nọ́fìlà yẹn. alhamdulilayi ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ nípa ẹni tó jẹ́ mùsùlùmí tó tún da lóru papọ̀ mọ́sápà hmm. pàápàá jùlọ eléyìí àkíyèsí tẹ̀ ṣe àkíyèsí tí ọbọ̀ sáyé rẹ̀ ni nǹkan tí sì ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tán láwọn ń ṣe ìsìláàmù yìí ọ̀pọ̀lọpọ̀ nu ẹnu lásán náà fi ń ṣe hmm. wọn à ní ìmà eléyìí tó jẹ́ àmàdájú wọn ò sì jẹ́ni tó ní àmàyéké nípa ẹ̀sìn ìsìláàmù yẹn ìgbàgbọ́ wọn sí ìsìláàmù kò títí torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ọlọ́run bá fi lè dá wọn wò pẹ̀lú nǹkan bíntín báyìí wọ́n ṣe tán láti fi islam sílẹ̀ kódà wọ́n tún máa sọ fún wọn pé nǹkan ò dé bọ̀ ló ń pera ẹ mùsùlùmí nítorí pé ẹni tí nǹkan bá dé bá nìkan ló lè ròyìn lẹ́yìn náà sọ́lọ̀ wa kọ́ àjò ni wọ́n máa wí àwọn gbólóhùn lẹ́nu èrò pọ̀rọ̀ gidi làwọn ń sọ ìdí nu tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mẹ́bọ mẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ó dẹni tó kú lójú ọ̀nà ẹ̀sìn islam ó ń wá àti yanjú ìṣòro rẹ̀ lọ sí di ìṣẹ̀bọ̀sọ́lọ̀ hmm. bí ẹ̀ bá sì jẹ́ mùsùlùmí lódodo àwọn ti gbàgbọ́ wípé amma yujibul mudtarra idha da'ah wa yakshifu as-su' kálẹ́ni tó máa ń dá ẹni tí ń bẹ́ nù pọ́njú lóhùn ní ìgbà téèyàn bá pè kò sí àfi Allah ta ló máa ń gbá burú tó máa ń gbé kó fún yàn kò sí àfi Allah ẹ dákun sẹ́yìn rò pé ó ṣeé ṣe kọ́ lọ́n gbàdánwò kan báyàn kó wá jẹ́ pé àwa bẹ lọ́wọ́n lọ́wọ́n wàá mú kó àwa lọ bí àwọn míì tó yàtọ̀ sọ́lọ̀ wọn lè bá ní mú kó yìí hmm. <laughs> ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọmọ bí kálukú ṣe ń ronú hmm. àmọ́ ẹni tọ́lọ̀ ń bá kọ mọ́ pé yóò fìdí rẹ̀ mi forí sápá kò síbẹ̀ sí fẹ́ sí o hmm. wàláì tẹ́ bá fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́rùn yóò fẹ̀yìn jà torí ọlọ́run kọ́ mọ́ sí wa darí ọlọ́run kọ́ mọ́ sí wa lọ́nà alábẹ́ bẹ́ẹ̀ àǹbùkátà ká jẹ́ pé a tẹ̀tì lórí ìmọ̀ pé àwọn ọmọ ẹ̀yà wa àkàrè àkàgara nítorí pọ́lọ́run ó ti ṣàánú ọ̀pọ̀lọpọ̀ báyìí látàrí àdákẹ́ náà ni ẹlòmíì náà dákẹ́ ẹ rí i pé ẹni tí ń fẹ́ ní fún rere tí ń fẹ́ ní fún ká ṣoríire láyé àti lọ́run àwọn èyí sábà lẹ́ni nítorí pé ọ̀tá lọ̀pọ̀lọpọ̀ máa pè é ojú ẹni tí ó fẹ́ bà tiwa jẹ́ ni wọ́n fi máa wò ó ṣùgbọ́n ẹni tó ti kú tó ń ti ré kọjá tó bá tẹ̀lé àwọn nǹkan tẹ̀ ń gbọ́ yìí àwọn ni wọn máa dúpẹ́ fọlọ ẹni gbọ́ tó fetí pàlàbà rẹ̀ òní wọn máa kábàámà so wọn náà dán wò kó ṣe dáadáa kó fẹ́ bọ́ sílẹ̀ mm. dán wò kó ṣe dáadáa kó dóńdì islam rẹ̀ má da lóru papọ̀ má sápà mm. wọn náà wò bí ó ṣe dáa fún mm. wàláhì yóò dáa fún torí ẹ àwa táwọn pèpè lọ sí dẹsán lọ ká má jẹ ọ̀rẹ́ wa ká sì tún máa ṣàdúà pé lọ́wọ́ bá kó fi àwa náà mànà àtàwọn ọmọ ìyá wa kó má sì wá darí téèyàn bá wa lọ kú síbi tí ọ̀dà ó kú síbi tí wọ́n ti ń ṣẹbọ sọ́lọ̀ ló kọ pé òun lọ gbọ́ bùkátà tó ń bẹ̀ ni hmm. àkọ́kọ́ kọ̀ sàdédé lọ bẹ̀ àfìgbà tó nígbàgbọ́ sí tí wọ́n ń ṣe ń bẹ̀ hmm. lílọ síbẹ̀ lórúkọ pé onígbàgbọ́ sí tí wọ́n ń ṣe ń bẹ̀ ọ yọ kò nu Islam hmm. nítorí pé òun ti ń wò pé ojú ọ̀nà ti Islam kò tó láti fi gbọ́ ọ́ là kúrò nínú ṣòro tí wọ́n wà waqad nazzala alaykum fil kitab an idha sami'tum ayati Allahi yukfaru biha wa yustahza'u biha فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا تا منافق يا تا كفري إنه جهنم تريد لا أول سي صلاة سيرو إليه لاو أسي بولو سادوا فون إنتو نيا فون راري ناني كوكبي وناني كوكبي كوكاوا إليه جابو تسجي wọ́n ní ní ọjọ́ jùmọ̀ àwọn fura ní United Arab Emirates pé tí lèmáàmù bá ti wọlé àwọn èèyàn máa ń dìde láti ṣe náfìlà kìí ṣe kí wọ́n dìde fún ìmáàmù hmm. wọ́n dìde fún ìmáàmù kìí United Arab Emirates nìkan ló wà irú àṣà yẹn wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ó wà ní Saudiya náà hmm. wípé tí ìmáàmù bá ti dé àtẹ̀ntọ́ àmọ́síláṣí àtẹ̀ntọ́ ẹ̀sẹ̀dé wọ́n dìde láti mú náfìlà arákà méjì wá hmm. kìí ṣe torí pé ìmáàmù dé ìgbà tán pèpè fún sọ̀láàtì eléyìí tí a máa pè tí ìmáàmù bá dé tọ́ bá ti pè tán báyìí ẹ̀rí táwọn èèyàn dìde hmm. wọ́n làwọn fẹ́ ṣe náfìlà nítorí pé wánú àdìsá nàbì Muhammad hmm. sallallahu alaihi wasallam tó ní bayna kulli adhanayni salah láàrin gbogbo pèpè fún sọlá àtàtì kọ́mà àyè àti yan náfìlà wà hmm. ní táwọn ń gbìyànjú láti lò ní ṣùgbọ́n olùmọ̀ á sọ pé àìyàn náfìlà lásìkò yìí òun ló pé ní ìtẹ̀lé súnà ju yíyan náfìlà lọ nísìn kí ló dé wọ́n nítorí pé òfin Ọlọ́run dá lórí pé tó máa ń ṣe kútùbà kàtẹ́ ti gbọ́ a sì gbọ́dọ̀ sọ̀rọ̀ hmm. bóòlù ó ti wá jẹ́ pé òun ṣe náfìlà ò ní sọ̀rọ̀ hmm. ẹnìkan táyé gbà láti yan náfìlà lẹ́yìn ìgbà tí ìmáàmù ti dúró lórí mímbà tí ń bá wa sọ̀rọ̀ òun lẹ́ni ó ṣẹ̀ṣẹ̀ dé hmm. òun ó ṣe náfìlà tahiyatul masjid ní àtètè sí i yẹ bá nàbì ṣe sọ fún sọ̀hábí tí wọ́n ń pè ní Ghatafani ó sì wá nù Sahih Muslim tó o ti ṣe sọ̀láàtì bí olóhùn tó ṣe sọ̀láàtì dídé ó ṣe sọ̀láàtì rákà méjì fúfú yẹ eléyìí jẹba àwọn torí ẹ ẹni tó ti wá wà mọ́ṣáláṣí tẹ́lẹ̀ àwọn olùmọ̀ sọ pé tó bá yẹ kó ti ṣe tahiyatul masjid tẹ́lẹ̀ èèwọ̀ ni kó tún ṣe sọ̀láàtì kankan mọ́ lẹ́yìn ìgbà tí ìmáàmù ti dé hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí rẹ̀ àìṣe náfìlà àti oníbèrè yẹn hmm. òun náà lọ dọ́gba pẹ̀lú sunna. asalaamualeykum asalaamualeykum wa rahmatulahi láti láti ilé igando lẹ́kọ̀ọ́. ìbéèrè yín ìbéèrè mi alákọ̀ọ́kọ́ o ni pé mo fẹ́ mọ̀ kí ni position wo ló right àti èyí tó wrong nígbà tí a bá ń sùn báwo ló ṣe jẹ́ ká ti máa sùn. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ṣé ǹjẹ́ a lè mú fóònù fóònù tó bá ń contain Quran verses mo ní pé bóyá application ni o kì í ṣe pé à ń play ẹ̀ lọ́wọ́ o ṣùgbọ́n fóònù yẹn ó contain Quran ṣé a lè mú lọ́nu toilet or bathroom ìkẹta òun ni pé ẹni tó jẹ́ pé service man ni service lòun máa ń render kì í ṣe ọ̀tá ìkọ́ṣẹ́ tó ń tajà ó wá fẹ́ bá client ẹ̀ ra material tó fẹ́ fi ra tó fẹ́ fi bá a ṣiṣẹ́ ǹjẹ́ òun lè fi owó kún materials yẹn kó tó di pé ó lọ rà. alhamdulilayi bí ìrọ̀ alákọ̀ọ́kọ́ ẹni bó lè ṣe ká máa sùn anabi sallallahu alaihi wasallam kọ́ apẹ́ tá a bá sùn ká sàlùwàlá tá a bá ń sàlùwàlá tán ká fẹ̀gbẹ́ ọ̀tún wa lélẹ̀ ká sì kọjú sàlùkìbìlà ká wá fi ọwọ́ wa ká gbé sí abẹ́ ẹ̀kẹ́ wa ẹ̀kẹ́ wa ọ̀tún so bẹ́ẹ̀ la máa sùn ẹni tó bá sùn bẹ́ẹ̀ tó kí ayatul kursi kó tó sùn ó kí àwọn àyà méjì tó wà níparí suratul baqara àtàwọn àdúrà tó wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam onítàn ọbẹ̀ lábẹ́ ààbò àti sọ ọlọ́run ọba wa títí tí ó fi jí sáyé ẹ mọ̀ yín pé èèyàn kan ò lè fọwọ́ sọ̀yà pé bí mo ṣe kọ́kọ́ sùn náà ní ṣiṣẹ́ kù lóru àti títí lè fi ma rárá o èèyàn máa rúra padà yóò máa yíra sọ́tún yíra sósì yíra sọ́tún yíra sósì tẹ̀ ń yíra hàn gbàtẹ́ ìsìnkú ẹ ti màmá gbéra yín kò lórí bẹ́ẹ̀ ti ṣe kọ́ sùn kò sí wàhálà mm. àmọ́tẹ́yìn bá tún ti tají tẹ́ bára yín pé kì ṣe bí mo ṣe sùn ní mo wà ẹ tún dára yín padà sórí ipò ilé mm. ìjẹ́bù ṣèjẹ́ ìbéèrè ẹlẹ́kejì ẹni tí èèyàn bá jẹ́ ẹni tó jẹ́ pé ní handset tó jẹ́ pé application pé alukur'an ń bẹ nù ẹ̀ sálẹ̀ gbé wọ àyè tá a ti fẹ́ tọ̀ bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ lópin ìgbà tẹ́rù bá ń bà yín pé wọ́n jì máa yín lọ́wọ́ tá a sì mọ̀ pé ẹni tá a fi nǹkan sọ láwùjọ tiwa wọ́n máa bá yàn á mu <laughs> so nǹkan tẹ́ ṣe náà ni pé ẹ ti pa handset yín yẹn kò ní sálùkùránì lójú rẹ̀ hmm. so ẹ wàá mú wọlé pẹ̀lú ẹ̀mí pé handset lèmi mú wọlé o ẹni tó máa ń rẹ́ndà service ìbéèrè yẹn lẹ́kẹ̀ta sáwọn èèyàn ó wá fẹ́ bá wọn ra nǹkan fẹ́ bá wọn oníbàárà rẹ̀ ra nǹkan só lè fowó kun kò gbọ́dọ̀ fowó kun hmm. yóò bá wọn ra yóò jíṣẹ́ iye tó ń ra yóò wá lẹ́ sanwó sẹ́ tèmi iye báyìí hmm. sòtórí mùsùlùmí làwa ò fẹ́ jẹ́ haram hmm. ẹnìkan gbọ́dọ̀ yóò ní ah ah ah ẹ dákun ẹ dákun ẹ dákun ah bó la ṣe máa kọ́lé <laughs> so haramu ọjà haramu èyí jẹ haramu yìí o wọn máa jẹ haramu kébi ó lè tún pa wọn sí ni so eléyìí jẹ bó ti ṣe jẹ hello. hello. aleykum salaam wa rahmatulah ó bá yín bí ẹjí ń pè o. àtúmọ̀ ni sọ̀rọ̀ láti stadium. ìbéèrè yín. ẹ jọ téèyàn bá téèyàn bá báyọ̀ ṣiṣẹ́ hmm. tó wáyé pé èèyàn ti eh, èèyàn ìjọjọlẹ̀ èèyàn ṣiṣẹ́ yẹn tó wáyé pé èèyàn wá gbé sẹ́nìkan pé sọ bá mi jíṣẹ́ fẹ́ ní ìpè bóyá one thousand so ẹnì ẹ wá two hundred kún ṣé èèyàn lè sẹ́yìn á wá jíṣẹ́ fún èèyàn tó tọ̀ one kìlò òun gbà ẹ lè já sí ọ̀gẹ̀dẹ̀ nìyẹn padà fún ẹni tó séyàn gbowó lọ́wọ́ rẹ̀. alhamdulilah ìbéèrè yín náà jọ ìbéèrè ẹlẹ́kẹta ti ìyá tó béèrè láti gàdò so islam ọ̀fẹ́ rọ̀ <laughs> ìwọ́ta ni ọlọ jíṣẹ́ sọ fún wa pé iye báyìí àbúrò bá wọn fowó kún ọ̀fẹ́ lé kọ́sọ́mà jìnnà sí wa ni. one thousand yẹn iná ní owó ṣe eléyìí wọ́n dá two hundred padà fẹ́ni tó o bá ṣiṣẹ́ pé ọmọ gbowó lé <laughs> ọmọ gbowó lé kọ́ ọmọ bàá bọ̀ lájẹ́ fúnra rẹ̀. hello. hello. ẹ̀wọ̀n báwọn ti wọlé ẹ ló kọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ìjọ tí ń pè. àbùdá ní ẹ̀ láti bá a ti. ẹ̀yin rédíò yín lọ́lẹ̀ dáadáa bí kẹ́ ẹ pa ìbéèrè yín ẹjọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹ̀jẹ̀ ọ̀sán àti mùsùlùmí rẹ̀ máa sọjọ́ ọ̀dùn. Hmm, naam hello hello kọ o hello. ọ̀sẹ̀ fẹ́ wọlé nù. ẹ ti wọlé ẹ ti wọlé ẹ ti wọ̀ kóró lẹ wọ̀ ó kọ yín. olùsọ̀rọ̀ sọ̀rọ̀ láti sẹ́yìn. ìbéèrè yín ìbéèrè mi ni pé ǹjẹ́ ìyẹn lè kọ̀ fún yẹn kí yẹn bá rẹ nìkan tó ń tó ń ṣe súnà bí àpẹẹrẹ ìrẹ́lẹ́ nìkan ní ó ń gbàwẹ̀ Monday and Thursday hmm. àwọn yà ń kọ̀ǹplé lórí ẹ̀ pé lágbájá ọmọ àrùn tó ìjẹ́ ìyẹn lè kọ̀ fẹ́ nìyẹn pé lágbájá bí àwẹ̀ yìí kú ìbéèrè nìyẹn alhamdulilayi uh, nínú òfin Ọlọ́run àti ọjọ́ ìbí àsọjọ́ ìbí àti sàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò sínú ìlànà ti Islam ìlànà ti Islam tí wọn bá jẹ́ mùsùlùmí o hmm. kò sínú ìlànà ti Islam hmm. torí kí lè rí sẹ́nu ìgbésí ayé tẹ́ fẹ́ máa lùlù sí kí lè rí sẹ́nu ìgbésí ayé tẹ́ fẹ́ máa tàdíréke fún ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá gbéra sórí àtẹ̀yìn náà mọ̀ pé fúyẹ́ hmm. Yorùbá láì fúyẹ́ ká pé awúwo bàbá awúwo náà o tún lè fi ayọ̀pọ̀ rọ̀ ń bàjẹ́ tí ò lè rẹ̀ mọ́lẹ̀. so lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ hmm. wọ́n á ní tí èèyàn bá ń ṣe tọ́lọ́n bí ẹni tí ń ṣe sùyàmù ọjọ́ àtìní àtọ́jọ́ alhamis tá a lè kọ̀ fún láti máa ṣe pàápàá jùlọ ń gbà tá a rí i pé ń rù ń hmm. hmm, tá a bá fura pé ó fẹ́ kó bá làáfíà rẹ̀ yóò tara bẹ́ẹ̀ yóò ṣera rẹ̀ léṣe so á sọ fún pé kó máa dínkù kó máa dínkù nítorí pé ẹni ẹ̀mí rẹ̀ bá gùn náà ló lè sin lọ́npẹ́ tòun gbọ́n bá ń febi para rẹ̀ ń jojúmọ́ tó di pé ẹyinjú ń wọnú <laughs> imú náà tó ń gùn ju bó ṣe máa lọ tó hmm. fẹ́ mọ̀ pé èèyàn ti ń di nǹkan míì nù hmm. so wọ́n pàkíyèsí rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n sọ ọrú rẹ̀ fún abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma nígbà tó sọ pé èwo ni kí n máa ṣe nínú suyam anabi sallallahu alaihi wasallam ni ọba máa ṣe suyam ọjọ́ àtìní àti alkhamis ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ hmm. ah anabi ni ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ àtẹ́kẹ́ sòyàmù anabi ọlọ́run dawud aleyhi salam hmm. kó o ṣèjọ́ kan kó o fìjọ́ kan lẹ̀ ó lágbára mi tún jù bẹ́ẹ̀ lọ hmm. Hmm, ojoojúmọ́ mo fẹ́ máa ṣe anabi ni rárá kò sójoojúmọ́ ọ wá ní mo wá dúró lórí ìta anabi dawud ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ayé mi mo wá ń dára mi lẹ́bi pé nbá ti mà kí n gbata lákòókò tá anabi wé ṣé gbogbo ọjọ́ àtìní àtijọ́ alhamis torí ẹ̀ kò sáṣejù nítagbára tí ó kà wọ́n ti fi hàn wá ebi kálí wà lìjánà náà ni bọ́ọ̀bá jẹ́ pé àtìní àti alhamis ló ń ṣe súnà náà ni hmm. bọ́ọ̀bá jẹ́ pé mo ṣèjọ́ kan fìjọ́ kan lẹ̀ súnà náà ni hmm. èwo lójoojúmọ́. Hmm. eléyìí jẹ́ bó. ẹ lọ́wọ́ kọ yín o ó ti já ẹ lọ́wọ́ kọ yín o ẹ lọ́wọ́ ọ̀dà tí wọn bá láǹfààní àti rí lò ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ kọ yín pápá àpá ó kọ yín o. ìyá. Yeah ẹ lọ́kọ yín o. ìṣá láti láyọ̀ mi. láti. láyọ̀ láyọ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé. mo ní bí n bèrè pé ah. irú ìdíjà ìjà wà yìí nípa. níbo lẹ ti ń pè eh, pápápá níbo lẹ ti ń pè. Italy Italy. Italy ìbéèrè yín pápápá. mo ní níbi ìgbà yìí ìjọba wọn sì ń tan àwọn owó kan fún bí torí lásìkò ọ̀rọ̀ corona yẹn láti nígbà tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ covid yẹn so bí majority tó lùbí iṣẹ́ ọ bí pé àwọn èèyàn lùbí iṣẹ́ náà ṣá bí government support ṣá so mo lá àwọn èèyàn ń gbà so èyí sẹ́mi ò dúró alhamdulillah but but àwọn èèyàn bí ọ̀rẹ́ mi ẹlòmíì gbà náà ọkàn sọ mi pé àwọn ẹlòmíì náà ń ṣiṣẹ́ gan ìgbà pé ṣé kí wọ́n gbàgbọ́. ó ti yé ẹ lẹ́tọ̀ọ́ sí ẹ má gbà ọlọ́run ṣe iṣẹ́ yín ọ̀bọ ẹni tí iṣẹ́ rẹ̀ bọ̀ wọ́n fún. adúpẹ́ <laughs> fọlọ́. <laughs> ọlọ́run fàlùbáríkà sí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọ́lọ̀ nǹkan bá fi san lẹ́sùn lórí láyé bí àtúlójú àgbéǹdẹ̀rẹ̀ kìyàmù ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ pẹ̀lú abu amina afa ismail àti afa mustapha jazakumullah khairan ọ̀làdùn níbi lólókọ̀ mi ọjọ́ mẹ́jọ ní láti wọn pàdé títí ìgbà ni mò ń kí wáyé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ gbọ́ bí ó ṣe ń sin wẹ́lẹ́wẹ́lẹ́ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ pọ́dọ̀ fm náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù.